وعلى آله وصحبه أجمعين عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس في الطرقات قالوا يا رسول الله ما لنا بد من مجالسنا نتحدث فيها قال رسول الله صلى الله عليه وسلم فإذا أبيتم إلا المجلس فاعطوا الطريق حقه قالوا وما حقه قال غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر أخرجه مسلم Abu Sa'id al-Khudri ọlọ́mọba sàlékún lọ́nù rẹ̀ fún ọ gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́run alẹ́kùn kí á ti di ọmọ bá nàbí ara ń tọ́ sọ fún wa ni pé iyyakum wal julus fi turuqat sí máa jòkó lójú ọ̀nà máa jókòó lójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá lọ tí wọ́n ń gbà kọjá bọ̀ ànábì ní àfọ kájìnà sí i. qalu ya Rasulullah àwọn sàábẹ́ wá wí báyìí pé a eré òjíṣẹ́ ọlọ́run ma lana buddun min majalisina natahaddathu fiha. nǹkan wí yóò nira fún wa díẹ̀ torí pé àwa náà láwọn ibi tá a máa jókòó tá a máa sọ̀rọ̀ yẹn ni kébé ìtawà náà ń pè lásẹ̀ńbílì lónìí àwọn sọ̀hábẹ́ ní a a e, e, máa jòkó táwa kan máa sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà tá a máa jòkó qala Rasulullahi sallallahu alaihi wasallam ànábì dá wọn lóhùn ìpè ọ̀dà fàyídà abẹ́ìtù bọ́bá yìí pé yóò nira fún yín àmọ́ èyí dáa ni pé ẹ má máa pe sùúrù sí ojú ọ̀nà ewu bẹ́ẹ̀ pọ̀ ju kínní ọkọ̀ ju àǹfààní rẹ̀ lọ àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ́ ń dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ọ̀fẹ́ nira fún wa ànábì ni ó dá bàbá epo ní la láti máa jókòó tẹ̀lé fi kẹ́ ẹ má jókòó ní ojú ọ̀nà táwọn èèyàn ń kọjá lọ tí ń kọjá bọ̀ ọwọ́ àdọ́wọ́ yín pẹ̀lú àwọn tó tọrí kọ́ hákọ́hù ẹ̀yìn ọba fẹ́ wá máa jórù jókòó bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ fún ojú ọ̀nà níwọ̀ rẹ o ìbí ọ̀rọ̀ wa wà nù ẹni tí ọba lè ṣe kọ́mọ́ lọ jòkó lásẹ̀mbílì ànábì ní fún ojú ọ̀nà ní ìwọ̀ rẹ kọlu wa máa hakuhu àwọn sọ̀há bẹ́bẹ̀rẹ̀ níjọ́ náà pẹ̀tọ́ ẹ̀dàpẹ̀ ṣàlàyé fún wa kí làwọn awọ tá a gbọ́dọ̀ fún ojú ọ̀nà bàbá fẹ́ máa jókòó ojú títì ojú ọ̀nà táwọn èèyàn ń lọ tí wọ́n ń bọ̀ ànábì wa kà fún wa tí ń jẹ́ pé ó di dandan o ẹni ọba gbọlọ́ngbọ́ tó tẹ̀lé sùn tó tẹ̀lé lánàá nábì sallallahu alaihi wasallam òun náà bá jòkó lójú ọ̀nà kó fojú ọ̀nà ní ẹ̀tọ́ rẹ̀ kí ló àkọ́kọ́ ẹ̀tọ́ ojú ọ̀nà Rabbul basar ọ̀rẹ́ ju rẹ̀ ńlẹ̀ ṣe gbọ́n tí ojókòó lójú ọ̀nà àtẹnidórin dá àtẹnidórin dá lọ́mọ rí àtẹni tí kinní kan ṣe aṣọ rẹ̀ àtẹni tí ànábì ní rẹ̀ jù rẹ̀ ńlẹ̀ àkọ́kọ́ ẹ̀kọ́ ẹni ọba mọ̀ pé wọ́n máa jókòó ní kíni wọ́n máa jókòó lójú ọ̀nà gàgbó àlùbásọ̀rì wàkàfọl àdà ọ̀dọ́wọ́ rẹ̀ ọgbọ́dọ̀ máa fẹnu rẹ̀ máa fojú rẹ̀ kó nira báwọn ṣe ń lọ tí ń bọ̀ ní àwọn èèyàn jókòó obìnrin míì fẹ́ lè sá padà bọ́ bá fẹ́ kọjá òyọ́ mọ̀ pé kò sí bóun ti lè rìn ju wọn ní orí wí sí òun la gbogbo ohun tí ànábì ń wí yìí ń ṣe rẹ́gí mọ́ wa lá lọ́pọ̀lọpọ̀ láwùjọ tá à ń gbé lónìí o ẹ̀yin ọba mọ̀ pé wọ́n máa jókòó àmọ́ à ń ṣe fàájì ni àkànń àkànń nájú ni fún ojú ọ̀nà níwọ̀ rẹ̀ kọ́mọ́ bá dẹ̀sẹ̀ fún o àkọ́kọ́ bá àbá gbàgbé kí lànà bí pé níwọ̀ ojú ọ̀nà rọ́bù àlùbásọ̀ rẹ̀ jù rẹ̀ ńlẹ̀ lọ́mọ àwọn ẹjọ́ máa ní ma gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ ká ẹ bá ń ṣe fàájì èyí ò fẹ́ máa wá mójútó gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ ẹ máa wá láì fi gbogbo lọ tí ń bọ̀ ìtumọ̀ rẹ̀ ní o ẹ̀ẹ́kejì a ọ̀rára lé rẹ̀ òrí bí ń ti rìn àtọ̀rọ̀ àtọ́jú ànábi ni ẹ má fi kó ìnira bá àwọn èèyàn o wọ́rọ́ do salam ẹlẹ́kẹta bàbá màkà máa jókòó lójú ọ̀nà ànábì ní wíbẹ̀ o rọ́dù sàlám gbogbo ẹni ọba sálámà sí yẹn gbọ́dọ̀ dáhùn ààrẹ ìkójú ọ̀nà mi ẹni tí ń kọjá lọ kí ọ sálámà táwọn tó bá ti ó bọ́ba ti sálámà sí yín ó di gbèsè sí yín lọ́wọ́ àbíkẹ́ dá lóhùn o wọ́rọ́ dú asàlám wàlámùrù bílmàrúfì wànáhàyú ànàmọ́k ẹ̀yìn abájòkó lójú ọ̀nà bọ́ ọ bá rí ẹnìkan tí ń ṣe tí ọ̀ da ọ̀gbọ́dọ̀ dákẹ́ o bọ́ ọ bá ti rí nǹkan kan tí ọ̀ da tó yẹ kó pa àwọn èèyàn sí ọ̀gbọ́dọ̀ pé wọ́n sí o ànábì ní àwọn nǹkan wọ̀nyí ní wọ ẹni ọba fẹ́ máa jókòó lẹ́bàá ọ̀nà yọ máa ṣe fàájì àbí wọ́n máa sọ̀rọ̀ gbẹ̀yìn bá ti kú lè wá àfọ́ìdì rẹ̀ òun ló ṣe kínní òun lọ́ọ́ dájú o àti ànábì ti bẹ̀rẹ̀ ní o sallallahu alaihi wasallam ọ ìta gbọ́ iná lọ́mọ́sàájú wúlò fún wa o ẹ̀dàkùn ẹja ẹja fèsì ẹ̀ àwọn ara ń tọ́lọ̀ ńlá nẹ́bí wa sí láyé náà nù yóò kọ́ wa bí ilé ayé wa náà ti rọrùn ẹ rí i pé kò sí kankan nù máa tí wọn máa gbà wẹ́ nù ta kàkálẹ̀ àǹfààní orí ara wa náà ni ọlọ́lọ́mọye aburú ìjà ọ̀tẹ̀ tí àìmójútó gbogbo ń tà nẹ́bí kàkálẹ̀ yìí ọlọ́lọ́mọ yìí tó ti fà sáwọn àwùjọ o. èyí náà ẹ̀jẹ̀ àfẹ́sí ọlọ́mọta sàmàlà wa. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين